Otasansan rédíò and TV àwa. nínú ìròyìn tó jáde láti gbọ́ pé àwọn kan ṣe ìkọlù sí ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ Alhaja Kafayat Oyetola báwo ni ìkọlù ọ̀hún ṣe ṣẹlẹ̀ àwọn wo ni wọ́n ṣe ìkọlù sí ìyàwó gómìnà Alhaja Oyetola báwo gan ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan ṣé lóòótọ́ o ní wọ́n sì ń kọlù sí ìyàwó gómìnà Gbóyèga Oyètọ́lá ṣé lóòótọ́ ni pé àwọn jàǹdùkú olóṣèlú ẹgbẹ́ PDP ni wọ́n ṣe ìkọlù sí ìyàwó gómìnà Alhaja Gbóyèga Oyètọ́lá báwo gan ni ìṣẹ̀lẹ̀ yẹn sì ṣẹlẹ̀ àwọn wo ló fara gbá nínú ìṣẹ̀lẹ̀ yẹn ṣé lóòótọ́ ni pé iléeṣẹ́ ọlọ́pàá ti kó àwọn kan lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ náà ni a ṣàlàyé fún yín nínú fídíò yìí bọ́bẹ̀ ṣe pa àti bí ọ̀bẹ ṣe kún gbogbo ẹ̀ náà ni a ṣàlàyé fún yín lórí fídíò yìí ẹ má gbàgbé láti bá ní láìkí fídíò yìí kẹ̀dẹ̀ bá ní ṣíà rẹ̀ kó lè bá a káàkiri àgbáńláyé bákan náà ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ̀dẹ̀ tẹ notification bell láti láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún ìyàwó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun alájà Kafayat Oyetola bí wọ́n ṣe fi síta agbẹnusọ wọn ní lásìkò tí ìyàwó gómìnà Alhaja Kafayat Oyetola tí wọ́n ń bọ̀ láti ìrìn àjò kan lẹ́yìn tí ìrìn àjò yẹn nígbà tí wọ́n ń bọ̀ tó gbé wọn gba Owódé-Ẹdẹ kọjá agbègbè Owódé-Ẹdẹ lásìkò tí Alhaja dé agbègbè Owódé-Ẹdẹ ó ní wọ́n ṣàdédé bá ọkọ̀ kan tó ti ní fort tó ti níyọnu lójú ọ̀nà ọkọ̀ tó níyọnu yìí onídẹ́rẹ́bà rẹ̀ ìyẹn ọmọlọ́lá ọ̀pẹ́yẹmí ló ń tún ṣe lọ́wọ́ tí ọkọ̀ tó gbé aláàjà kàfáyàt oyètọ́lá ìyàwó gómìnà àti àwọn tó kọ̀ wọ́rin pẹ̀lú wọn ni wọ́n dé bá wọn bẹ̀. nígbà tí ọkọ̀ tí ó bàjẹ́ lójú ọ̀nà yìí tí ò jẹ́ kí ìyàwó gómìnà kó ráàyè kọjá gerege òun ló fà á tí àwọn tó gbé ìyàwó gómìnà àti àwọn tí ó kọ̀ wọ́rin pẹ̀lú wọn ni wọ́n fi sọ̀kalẹ̀ pé kí àwọn ó lè clear ọ̀nà kí alájà Kafayat ìyàwó gómìnà kí wọ́n lè ráàyè kọjá gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ ìyàwó gómìnà fi síta wọ́n ní láìmọ̀ wípé àwọn jàǹdùkú olóṣèlú ẹgbẹ́ PDP pé wọ́n ti fara pamọ́ sí kọ̀rọ̀ kan wọ́n ní sàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí ju ọkọ̀ àti àwọn nǹkan míì ni wọ́n bẹ̀rẹ̀ sí jù ú lu ọkọ̀ tó gbé ìyàwó gómìnà àti àwọn ọkọ̀ tó tẹ̀lé wọn wọ́n ní bí wàhálà yẹn ṣe bẹ̀rẹ̀ rèé ṣùgbọ́n ọ̀rọ̀ takora wọn ẹ̀rì báwo lọ̀rọ̀ ṣe takora wọn nítorí òfin takora wọn kò ní wípé nǹkan tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi síta ní tiwọn ni wípé lóòótọ́ ni wípé Alhaja Kafayat Oyetola ìyàwó gómìnà wípé wọ́n bá ọkọ̀ kan tó ti bàjẹ́ ní agbègbè owóde ẹdẹ lásìkò tí wọ́n ti rìn àjò kan bọ̀ ṣùgbọ́n kàkà kí ọkọ̀ tó gbé ìyàwó gómìnà àti àwọn tí ó kọ̀wọ́rí pẹ̀lú wọn kí wọ́n ṣe sùúrù kí wọ́n ran dẹ́rẹ́bà ọkọ̀ yìí lọ́wọ́ ìyẹn ọkọ̀ tó bàjẹ́ láti mọ bí ojú pópó ṣe máa clear tí ìyàwó gómìnà fi máa ráàyè kọjá ní wọ́ọ́rọ́wọ́ wọ́n ní ní àwọn ọkọ̀ tó kó wọlé pẹ̀lú ìyàwó gómìnà yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí í dá wàhálà sílẹ̀ ní ojú pópó yìí kódà gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP wá sí fi síta wọ́n ní wọ́n na dẹ́rẹ́bà ọkọ̀ yìí ìyẹn ọmọlọ́lá ọpẹ́yẹmí ìyẹn ọkọ̀ tó ń bọ̀ láti ìlú ìjẹ̀bú òde ọkọ̀ akérò tó sàdédé bàjẹ́ ní òpópónà tí dẹ́rẹ́bà sì ń tún sí lọ́wọ́ wọ́n ní wọ́n fọwọ́ ba àwọn tó tẹ̀lé ìyàwó gómìnà pé wọ́n fọwọ́ ba dẹ́rẹ́bà yìí pé wọ́n nà á nígbà tí kò jẹ́ kí ìyàwó gómìnà tí kò jẹ́ kọ́ráyè kọjá gẹ́gẹ́ bí ohun tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n fi síta o. wọ́n ní wàhálà yìí lọ́pọ̀ jẹ̀gbẹ̀ yìí lọ́pọ̀ tí àwọn ará àdúgbò tí wọ́n wà ládùúgbò tí wọ́n fi dìde yìí pé à kí ló ń ṣẹlẹ̀ báwo ni ẹsẹ̀ lè máa dẹ́rẹ́bà tọkọ rẹ̀ bàjẹ́ ṣé ẹ̀bi rẹ̀ ni sọ́mọ̀ pé kí ọkọ̀ bàjẹ́ lójú pópó ni wọ́n ní bí wàhálà yìí ṣe bẹ̀rẹ̀ rèé wọ́n ló ṣe é ṣe kọjá pé àwọn ará àdúgbò yẹn tí wọ́n dìde sí dẹ́rẹ́bà yìí láti bá a gbìjà láti mọ tó ń ṣẹlẹ̀ wọ́n ló ṣe é ṣe kọjá pé wọn ò mọ̀ pé ìyàwó gómìnà ló wà nínú ọkọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ṣe fi síta ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ohun tá a gbọ́ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá òní wípé iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́ láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ gan-an iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dẹ̀ fi síta wípé àwọn ti mú ẹni márùn-ún lórí ìṣẹ̀lẹ̀ náà pé wọ́n ti mú ẹni márùn-ún lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n tí ìwádìí tó ń tẹ̀síwájú láti mọ kókó nǹkan tí ó ṣẹlẹ̀ àti tó fa wàhálà náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní lóòótọ́ ni pé wọ́n ba ọkọ̀ àwọn ọkọ̀ kan tó tẹ̀lé ìyàwó gómìnà yìí pé wọ́n bàjẹ́ látàrí bí wọ́n ṣe ń lẹ́kọ̀ọ́ àti àwọn nǹkan míì wípé ọkọ̀ yìí bàjẹ́ pé wọ́n wọ́n ju nǹkan mọ́ ọkọ̀ tó tẹ̀lé ìyàwó gómìnà yìí bákan náà iléeṣẹ́ ọlọ́pàá fi síta wípé ẹni tí ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ tó tẹ̀lé ìyàwó gómìnà yẹn DSS wípé òun náà fara gbọgbẹ́ òun náà fara pa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá fi yé wa wípé wọ́n sì fi dá wa lójú wípé iṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú láti mọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ wípé àwọn dẹ̀ máa rí dájú wípé gbogbo àwọn tí ó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà wípé ni àwọn máa fojú wọn hàn dé. àmọ́ ṣá gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn a fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi parọ́wà sí ẹgbẹ́ kínní àtẹgbẹ́ kejì a fẹ́ fi àsìkò yìí parọ́wà sí ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba gómìnà Gbóyèga Oyètọ́lá tí wọ́n ń darí bákan náà a fẹ́ fi àsìkò yìí pàrọwà sí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun léyìí tí sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè tí wọ́n jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò oṣù kẹfà tó kọjá tí wọ́n sì búra fún nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí bákan náà ẹ dúró náà ṣebí aráàlú àwọn aráàlú lẹ́lẹ́fẹ́ ṣèjọba lé lórí ìjọba tó ń bọ̀ ṣebí àwọn aráàlú ni ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe bá àwọn aráàlú ni wọ́n ń ṣèjọba lé lórí kí wá ló dé tí apá kìíní àti apá kejì tó fẹ́ dàgbà yìí pé ẹ̀yin náà lè máa da omi àlàáfíà lúrú kí ló dé tẹ́ fẹ́ mọ́ ilé para yín kí ló dé tí ẹ fẹ́ mọ́ dá rògbòdìyàn sílẹ̀ láàrin ìlú àlàáfíà ló ṣe kókó àlàáfíà ló ṣe pàtàkì àlàáfíà ìlú ló sì yẹ kó jẹ apá kìíní àti apá kejì ló yẹ kó jẹ yín lógún a fi àsìkò yìí rọ̀ yín ẹ jẹ́ kó gún ó sinmi tẹ́ ẹ bá gbàgbé èyí tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa láti ìgbà tí a ti di ìbò láti yan gómìnà tuntun ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá a dìde kọjá nínú oṣù kẹfà àtìlẹ́yìn tí eh, àjọ INEC tí wọ́n ti kéde sẹ́nitọ́ nùdín adémọ́lá adélékè gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí tìlú dìbò yàn gẹ́gẹ́ bí gómìnà tuntun tí ó máa gba ìṣàkóso nínú oṣù kọkànlá ó ní rògbòdìyàn ló ti ṣẹlẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú síbá gbọ́ tẹdẹ síbá gbọ́ ti òṣogbo bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ kí ló dé ẹ jẹ́ kájọgún ó sinmi ẹ jẹ́ kálàáfíà kó jọba láàrin ìlú mo sì fẹ́ fi àsìkò yìí pàrọwà sí gbogbo àwọn ọ̀dọ́ tí àwọn apá kìíní àti apá kejì tí wọ́n bá ń lò ẹ jẹ́ ká gbà wípé ọjọ́ iwájú wa ṣe pàtàkì ó ṣe kókó sí wa ẹ má jẹ́ kí òṣèlú kó bọ ọjọ́ iwájú wa jẹ́ ẹ má jẹ́ káwọn olóṣèlú kí wọ́n bọ ọjọ́ ọ̀la wa jẹ́ má jẹ́ ká lò wá gẹ́gẹ́ bí irinṣẹ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ ọ̀bàyéjẹ́ gẹ́gẹ́ bí irinṣẹ́ láti máa dà lúrú àwa náà lọ́jọ́ iwájú wa ó yẹ ká rorí mo fi àsìkò yìí rọ gbogbo ọ̀dọ́ àti àgbà àwọn tí a bá jẹ́ olólùfẹ́ tá à ń tẹ̀lé àwọn ẹgbẹ́ òṣèlú kìíní àti ẹgbẹ́ òṣèlú kejì ká rorí wa ká yára wa ní brain ká mọ̀ wípé ìjọba ò ọdún mẹ́rin káwá ní èèyàn ṣe dáadáa o wọ́n fún un ní opportunity láti lọ́dún mẹ́jọ ọdún mẹ́jọ ó pè ẹ tó bá sì bá ló ti bá lọ́ọ̀tì ẹ̀ nìyẹn ẹ tó bá ṣẹ́kù ní ọmọ ọmọ tí bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ jẹ́ ká lórí wa o ẹ jẹ́ ká lórí wa eléyìí náà la ní ká sọ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn kí gbogbo wa ká lè mú dání ká lè sì mọ̀ wípé ọjọ́ iwájú ẹnì kọ̀ọ̀kan ṣe kókó ṣe pàtàkì ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì Otasansan TV lórí YouTube ojú tẹ fi ń wò wá kò ní fọ́ ojú tẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé láti bá ní láìkí fídíò yìí bákan náà kẹ̀dẹ̀ bá ní subscribe ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti subscribe síkànnì yìí kẹ̀dẹ̀ tẹ notification bell láti láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti dé sórí afẹ́fẹ́ ẹ ṣé o àmọ́ pàtàkì yín.